ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi aláyọ̀ mi I will love you forever. ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi aláyọ̀ mi I will love you forever. Yes, I will love you forever. Timi Dakolo ló kọ yẹn. ẹ tẹ̀lé báwo ni ṣe wà pa ẹkún déédéé wòyí ṣàlàfíà lẹ́wà àkó ọjọ́ ìní lára bí oníṣẹ́ ṣé bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ṣé kò sí ìyọnu adúpẹ́lẹ́ ọlọ́run ibi tá a tó ti ń bá wa bọ̀ adúpẹ́lẹ́ ọlọ́run ibi tó bá wa dé a sì tún dúpẹ́lẹ́ ọlọ́run ibi tó mú wa lọ torí pé kí ni ọlọ́kọ̀ tí ń wakọ̀ yìí kò ní wà wá jáàmù lágbọ́dọ̀ ọlọ́run lágbọ́dọ̀ lẹ́dùà ohun mèremère sí ayọ̀ sí ìdùnnú sí ìgbéga sí àlàáfíà àti àìkú baálẹ̀ ọrọ̀ òní ò bá èmi àtẹ̀yìn àti àlejò àtọmọ àtàgbà alẹ́ àtàrúgbó olé gbogbo pátápátá láàfin ayọ̀ lòbà lágbára ọlọ́run ohun tí a máa ọlọ́run ní fi sọ́wọ́ ọ̀tá wa ọ̀ àní tẹ̀bálẹ̀ máa tọrọ bẹ́ńtà lágbára elédùà wọ́n ní pé ó kéré ni ó tóbi ni ìdààmú wàhálà kò ní jẹ́ kankan fún ẹ̀yin àti èmi ní ọ̀dẹ̀dẹ̀ wa ariwo ayọ̀ la ó máa ké nílé wa ariwo ayọ̀ la ó máa gbọ́ wọn ní gbéwà dìgbàdìgbà lọ hospital àbí lọ gba ẹ̀wọ̀n àníbáwọn rógun ẹjọ́ o ẹ onígbèsè onímọ̀lé wa o <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa rí nìyẹn abúlé lórí ètò AkiiYin lórí ìkànnì Orísun èmi náà ni ọ̀rẹ́ yín ọmọ yín olólùfẹ́ yín Victor Oyèbọ̀dé ìfẹ́ Rótìmí ẹgbẹ́ tó sọ pé ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ bí ìfẹ́ bí ìfẹ́ nítorí pé kí ni ìfẹ́ ni àkójá òfin nígbà tí máa bẹ̀rẹ̀ ètò máa bẹ̀rẹ̀ ètò lẹ́nìí mo fi orin tí mídà kó lò bẹ̀rẹ̀ ẹ̀ torí pé kí ni ohun tí a fẹ́ sọ lẹ́nìí ah! wọ́n ní ó lágbára pọ̀ ṣẹ́rí ibi tí à ń lọ ò jìnnà àwọn ibi tí à ń yà ló pọ̀ bẹ́ẹ̀ ni tabadex ti mọ ní ẹni tó bá ti mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí èémí ẹ a fẹ́ sọ̀rọ̀ lórí àkọlé tó ṣe tó ṣe gbòógì tó yẹ kí a ti fi sọ́kàn kó tó di pé a gbé àwọn ìgbésẹ̀ kankan ẹ ṣùgbọ́n ìyẹn ò wá túmọ̀ sí pé àwọn tó ti gbé ìgbésẹ̀ yẹn bóyá wọ́n ti léètì irọ́ àtúnṣe ṣì wà nítorí pé nígbà tí ẹ̀mí bá ń wà tẹ̀ bá ṣì wà ìrètí sì ń bẹ ẹ̀kọ́ tó di pé ara tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ bá ṣe máa ń ṣe ẹgbẹ́gbẹ́ fún àwọn tí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí akínyìn ni ètò ètò tí a ti máa ń kí àwọn ènìyàn ti yín ètò tí a gbé kalẹ̀ fún yín láti fi kíni láti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwa lórí ètò yìí àwọn sì máa bá yín kí àwọn ènìyàn ti kí wọ́n lè mọ̀ pé ẹ ò gbàgbé wọn mo ti máa ń sọ tẹ́lẹ̀ mo ní out of sight is not out of mind lọ́rọ̀ tí wàá ń bí ẹ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé nífẹ̀ẹ́ wọn dénúdénú bó tilẹ̀ jẹ́ wípé ẹ ò tiẹ̀ ríra ẹ ọ ṣì mọ́mú láyà yín ẹ ṣì mú wọn sí ọkàn a sì fẹ́ kí wọ́n mọ̀ pé yes a sì nífẹ̀ẹ́ wọn ní Orísun yìí bákan náà àwa wà fún yín kẹjọ rẹ̀ pé Orísun wà fún àwa tá a jẹ́ àwọn abínibí tiwantiwa kí a lè jọ kí ọ̀rọ̀ wa lè jọ rí ká lè jọ gbọ́ra wa yé bẹ́ẹ̀ ni lórí ètò yìí DJ wọn tún wà lẹ́nu pẹ̀lú àwọn olórin ọ̀hún orin ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tí a máa mú wá sí ojú ìwòran yín láti jó sí láti mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ sí ẹbí tó mọ̀ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ṣùgbọ́n ká ṣeré díẹ̀ ká sọ̀rọ̀ díẹ̀ orin kan ló máa ń mú orí yá wá a ṣe wò pé lórí ètò yìí ẹ bá a ṣe ń kọrin bá a ṣe ń jó làwọn máa sọ̀rọ̀ làwọn máa gbára wa ní ìyànjú ẹ̀yin náà tẹ́fà sì mọ̀ pé ẹ tún ní ọ̀rọ̀ kan àbí kejì láti dá sí ètò ẹ free ẹ ti free jù láti dá sí ètò yìí ẹ ṣùgbọ́n ká tó dá sí ẹ láti mọ àwọn platforms wa ẹ lórí Orísun yìí ẹ ṣá lọ sí at Orisun TV lórí Instagram at Orisun TV lórí Facebook at Orisun TV lórí TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ fún àwọn tó fẹ́ tẹ̀ fẹ́ dáńlóòdù àbí tó fẹ́ wo àwọn eré tá a ti ṣe sẹ́yìn sẹ́yìn sẹ́yìn láti bí ọdún gbọ́n àwọn àwọn gbòógì ọ̀rọ̀ àwọn tọ́pìkì tí ń máa ń ṣe ẹbí ní àǹfààní ẹ ti lọ sí at Orisun lórí YouTube wa kẹ̀dẹ̀tẹ̀ akínyìn á gbígbó àwọn ètò ọlọ́kọ̀jọ̀kan tí a ti ṣe kalẹ̀ pound tí wọ́n ti miss èmi dẹ̀ promise kò sí ìtẹ́ gbọ́ nínú ètò wa pàápàá èyí tí èmi ń ṣe tó jẹ́ nípa ti ẹbí tó jẹ́ nípa ti ọkọ nípa ti aya nípa ti àwọn ọmọ tí mo ti ṣe lórí ètò yìí kò sí ìtì ẹgbọ́n bẹ̀tẹ̀ máa regret torí pé àwọn ọ̀rọ̀ yẹn àwọn tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yin tó ń ṣẹlẹ̀ sí àwa lé àwùjọ ni ẹ̀ẹ́dẹ́jẹ́ mi náà lẹ́fẹ́ tí wọ́n bá pàdé ẹ lè bá mi pàdé lórí Facebook Victor Oyèbọ̀dé lèmi jẹ́ lórí Facebook bẹ́ẹ̀ lórí Instagram ni at official boy alinko lèmi jẹ́ lórí instagram ẹ jẹ́ ká jọ sọ àsọjúpọ̀ kí a jọ máa fọlọ́ fọ́lú ara wa ẹ sì rí i pé ẹ ní regret ẹ̀yẹ́ mi sọ lẹ́kùn pàtó mo bẹ̀rẹ̀ ètò yìí á sọ̀rọ̀ díẹ̀ á ṣeré díẹ̀ mo ti sọ̀rọ̀ díẹ̀ ẹ̀yà kásẹ̀ fèsì rájò díẹ̀ kẹ́rin bó ṣe lọ ká fún ní ìtọ́wò látọ̀dọ̀ DJ Shexy Lawilo ọmọ tó ṣú ọ̀pá afinna àwọn orin ẹ̀gbọ́n lè rí ìgbẹ́ ẹ̀sẹ̀ yá ẹ má yí kúrò ń bẹ̀ ẹ má pa àwọn ará lé pé ètò ti bẹ̀rẹ̀ nìyẹn à ń bọ̀ ẹ má yí ń bẹ̀ DJ mi ó yá múlẹ̀ gbé wá rìn. ó yá ṣé mo sọ fún ilé ẹ̀kan ẹ tí rí nǹkan kan ṣe bẹ̀rẹ̀ ni a ṣe mẹ́yẹ̀bọ̀ láwọ́ <laughs> a bẹ̀rẹ̀ pẹ̀lú amúra yín wá ni sọ fún ilé ẹ̀kan mo ní pé DJ mi Lawilo ń gbà ń gbá lórí ẹ̀bí ooo ẹ ṣe pé pé ń yọ wá yẹn ẹ má wọ̀ rí the promise in àti ṣí àṣìní bí àbí fifteen minutes mọ́ thirty minutes àbí àbí minutes kan fún yín láti lè gbádùn ètò yìí dáadáa ẹ ṣáàjò kẹ́ mú sí ìdán ẹ relax ẹ bá mú ẹlẹ́rìn dòdò àti bóyá popcorn ni kẹ́ máa jù sẹ́nu torí pé kí ni right máa gbé yín lọ àdè carry you where go where àdè carry you go where you know ẹ <laughs> ló where you know no ibi tẹ́ ẹ̀ mọ̀lẹ́ máa já sí ẹ ká pàṣẹ orí ètò yìí fún àwọn tí wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ wa akínyìn ní ètò Orísun lẹ́dẹ̀ wáyé bẹ́ẹ̀ ni orúkọ mi ò yí padà Victor Oyèbọ̀dé ìfẹ́ Rótìmí Ọlọ́tìmí bífẹ́ bífẹ́ bífẹ́ ni látọ̀dọ̀kùnrin sí obìnrin látọ̀dọ̀bí sí àwọn ọmọ bó ṣe yẹ kó rí gangan nìyẹn ṣé nígbà tí mo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo bẹ̀rẹ̀ pẹ̀lú orin tí mi dà lò nípa ọ̀rọ̀ ẹ mo dẹ̀ sọ lẹ́ẹ̀kan mo ní ibi tá à ń lọ ò jìnnà àwọn ibi tá à ń yà ló pọ̀ ẹ wọ́n ní ń mọ̀ wà fún níwà ní jọ̀rẹ́jọ̀rẹ́ ká ní mo tẹ̀ mọ̀ nítorí èèyàn bá ti mọ̀ tẹ́lẹ̀ ni wọ́n ní ẹ bá ti mọ̀ iṣẹ́ ẹlẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí èmi ohun tó bá ti mọ̀ tẹ́lẹ̀ èèyàn oníbẹ̀ sí máa sá hílà hílò kiri kó máa sá fọ́ọ̀mù pílátù pósìtì torí pé kí ni o ti mọ ibi tó òun lọ ìtọ́jà lẹ́nìí a fẹ́ sọ̀rọ̀ lórí kí obìnrin ń fẹ́ hmm kí ni obìnrin fẹ́ ẹ ó tún rò pé ó tún dọ̀rọ̀ obìnrin again ẹ ṣe mọ̀ pé a ṣì wà ní atmosphere women things báyìí nípa for the past two weeks nísìnyí láti celebrate àwọn obìnrin mo fẹ́ fi tàwọn obìnrin náà fi ṣíwájú ẹ má wọrí o àwọn ọkùnrin iná àwọn àlùkùlà tó ń gbóná fẹlifẹli o a máa mú táwọn ọkùnrin náà sọ ṣùgbọ́n torí pé àwọn obìnrin gangan ni ọlọ́run ń gbélé ayé lé lọ́wọ́ la ṣe máa ń júbà àwọn àwọn obìnrin tí wọ́n pọ̀ torí pé kí ni tí ó bá sí obìnrin láwùjọ ni àwùjọ ò lè dún ẹ wo pati ẹ wo gbogbo pati wa ẹ wo àwọn wà ń bẹ nǹkan kan bàbá yẹn àwọn obìnrin yẹn kan di gbogbo dídán dì kọ́ndìsì gbogbogbogbogbò ẹni pé pati yìí ò lè dùn ṣùgbọ́n nígbà láti wọlé bẹ̀ lásán à gbogbo jẹ́ máa ṣáná wáì wáì wáì gbọ́n àwọn obìnrin ṣe ọlọ́run ti ọlọ́run fi ọlọ́run fi àǹfààní yẹn sára wọn ni a lè do without them láṣà fẹ́ mú ọ̀rọ̀ obìnrin sọ náà bákan náà ní òní pé kí ni obìnrin ń fẹ́ gangan ṣé eléyìí a fẹ́ bá àwọn tí wọn ò tíì fẹ́ra wọn sílé la fẹ́ bá wọn sọ̀rọ̀ kò túbọ̀ sí pé àwọn ọkọ láyà kò rí pé àwọn náà ní jàǹfààní ọ̀rọ̀ tàbí sọ lẹ́nìí o ẹ lè jàǹfààní nítorí pé kí ni tí ẹ̀mí bá ṣì wà ìrètí ṣì ń bẹ ẹ bóyá àwọn kan ṣì wà létí ẹ pé ẹ tí ẹ mọ̀ kò ní inú jìn hmm, inú jìn kò sí bí yàn ṣe lè wà tá a lè mọ̀ wọ́n tán ṣùgbọ́n tá a bá try láti mọ ìyàwó tá a fẹ́ àbí ìyàwó tá a fẹ́ fẹ́ ẹ rí i pé ìbáṣepọ̀ yẹn máa dán mọ́rán ẹ rí i pé ìbáṣepọ̀ wa gan-an ó máa láòdì jẹ́ pé àwọn kan máa rò bóyá àwọn méjèèjì yìí ẹ sọ pé wọn ò ti mọra wọn tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fẹ́ra wọn kó tó di pé kí ni wọ́n fara balẹ̀ láti stọ́dì ara wọn ni tábàdẹ̀ stọ́dì ara wa tá a mọra wa dáadáa àní máa jà bẹ́ẹ̀ ṣe yẹ kó rí nù láṣẹ fẹ́ sọ àwọn àṣírí kankan tí àwọn obìnrin tó tọ́ ń retí látọ̀dọ̀ àwọn ọkùnrin ẹ máa wò pé ṣe Victor nígbà tó adọ obìnrin tó mọ nǹkan táwọn obìnrin fẹ́ ẹ má bínú èmi kan mo ti ṣe findings mi mo ti ṣe assignment mi dáadáa mo ti súnmọ́ àwọn obìnrin kankan mo ti béèrè àwọn àṣírí kankan lọ́wọ́ wọn fún àpẹẹrẹ nígbà tí mo wọ gbọ̀ngàn nígbà tí mo wọ iléeṣẹ́ lẹ́nìí mo lọ bá arábìnrin mi kan àǹtí àǹtí Tolú Tolú náà ń pè lára àwọn ọlọ́wọ́ bọ́tìnì wa ni mo ní àǹtí Tolú ẹ̀tẹ̀gbọ́n náà kí ni àwọn obìnrin máa ń fẹ́ náà kò tó kọ́ dárúkọ àyà mi dẹ̀ làgàrà mo ní ah, ah, ó ti jẹ́ ìkọ̀kọ́ tẹ́ kọ́kọ́ dárúkọ nìyẹn ìmọ̀ ààrẹ náà lára ìṣòkòtò ọlọ́pàá <laughs> bó ṣe kọ́ nìyẹn ṣùgbọ́n àwa nífìyẹn ṣáájú n tó sọ yẹn màá sọ fún létà ṣùgbọ́n àní fìyẹn ṣáájú màá máa sọ létà ṣùgbọ́n máa fẹ́ nǹkan kan tí àwọn tí mo bèrè lọ bíi seventy percent àwọn obìnrin tí mo bá sọ̀rọ̀ ohun tó kọ́kọ́ sọ mo lè jókòó mo ní pé òótọ́ ni yẹn ni pé kí ni àwọn obìnrin wá ọkùnrin tó ní sùúrù bẹ́ẹ̀ ni ọkùnrin tó ní sùúrù ẹ wọ́n ní a listening husband ṣé ni pé àwọn obìnrin gbà míì onínú fùfù ni wọ́n tó bá ṣe wá báyìí náà máa ṣe gbégbóná fún à wọn wọn nísù rárá ṣùgbọ́n nínú gbogbo ìjà wọn àti gbogbo agídí àti gbogbo ariwo wọn yẹn wọ́n wọ ọkùnrin tí ò ní máa sọ̀rọ̀ padà sí wọn èmi sọ pé kọkùnrin wá di gbẹ̀wù dání kó máa wò wọ́n o ṣùgbọ́n ó ní ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dáadáa àbí ọkùnrin tó bá fẹ́ fẹ́ ìyàwó ẹ̀ tí ò bá fẹ́ fi igbá kan bọ̀ kan nú tó bá yẹ kó fẹ́ kí ìyàwó ẹ̀ kó jẹ́ one and only ẹ̀ máa ní sùúrù fún afarabalẹ̀ gbọ́n tó fẹ́ sọ ná sọ̀rọ̀ ibi tó ti ń sọ̀rọ̀ yẹn wàá fi mú àwọn pọ́ìntì kankan tó máa fi dá lóhùn dẹ́ni tó máa fi dá lóhùn yẹn á ti dá lóhùn tó ní ọgbọ́n kò tún ní mú ìjà àbí ọkọ̀ àbí nǹkan míì dání so ọkùnrin tó ní sùúrù ni obìnrin máa ń fẹ́ kẹ́lẹ̀ wá wo àwọn obìnrin náà ń sọ yìí gbogbo ibi tó wá ti sọ̀rọ̀ gbogbo tó ti sọ gbàgbà tó ń dá sí rọ́ ibẹ̀ ló mọ aláìtàláì ṣé mo wọn ọmọ sáì da bọ́lá ń ṣe wáyà wọn nìyẹn ló fi ló fi da kí ọkùnrin máa ní sùúrù fún tí wọ́n máa ti ń sọ̀rọ̀ ní àkọ́kọ́ obìnrin tó láìkí ọkùnrin tó mèrè ṣe eré wa pé méjì o pé méjì o ó ti yé yín ọ̀tọ̀ọ̀tọ̀ lérè ti yẹn tẹ́ ń rò yẹn ìyẹn gangan tẹ́ ń rò yẹn ó yé mi ó yé mi kò lè eré irú eré yẹn ṣùgbọ́n àwọn eré míì tún wà tí obìnrin máa ń láìkì yẹn ni pé kí obìnrin máa bá wọn ṣeré pa má jẹ́ dọ́lí ẹ̀yin ọkùnrin má jẹ́ dọ́lí yẹn ni pé ọkọ̀ délé ṣá ọkọ̀ jókòó ṣá bíi tẹ́lí bíà ọkọ̀ jókòó ọkọ̀ ń wò sùúrù obìnrin láìkẹ́ tó máa bá wọn máa rojọ́ máa bá wọn máa gist bíi co-partner tó máa jẹ́ máa ṣe gbéborùn obìnrin láìkí ẹ gan ṣe rẹ pé ó mú ọkà àwọn obìnrin ni ká máa ṣe ẹ má bínú ẹ̀yin obìnrin o ó mú ọkì wọn ni ká máa ṣe gbéborùn ọlọ́run fi yẹn jíǹkì wọn ṣùgbọ́n kọ́ wá rọ́kùnrin tó pé bó ṣe ń sọ òórí alápẹ̀jẹ́ ẹ̀ẹ́ èmi náà rí obìnrin máa láì ó máa láìkì ẹ pa any small thing about it pẹ̀lú ọ́fíìsì wo gist wà ọ̀kan láwọn ni tó bá jáde máa sọ ẹ́ <laughs> obìnrin láìkì àwọn tó máa bá wọn gist ìyẹn tó jẹ́ kan obìnrin tún láìkì ọkùnrin tó mọ̀nà dá ẹ̀rí hmm. go eh, make sense ọkùnrin tó mọ̀nà dá nítorí pé gbàmí wà àwọn obìnrin wa ń ṣèjọba pé eh, we are living in the world of equilibrium báyìí àtọkùnrin àtobìnrin gbogbo wa àjọ ń fọwọ́sowọ́pọ̀ báyìí nísìn iṣẹ́ tọkùnrin ń ṣe obìnrin ń ṣe eh, bó o lọ sóko ọkùnrin náà lọ sóko obìnrin á lọ sóko bó ló fẹ́ jẹ́ nepa fẹ́ máa gun fẹ́ máa gòpó obìnrin náà bẹ́ẹ̀ gòpó o fẹ́ máa kunlé ni obìnrin náà bẹ́ẹ̀ kunlé so àtijọ́ wa ń iṣẹ́ kan náà kò tẹ̀ wá sí ṣàtọ̀ mọ́ yàtọ̀ ẹgbẹ́ nìkan náà ni pé ìwọkọ̀ lọ lébọ̀ rúùmù kò bímọ fún mi bó bá ṣeéṣe gan ni obìnrin kan wọ́n fẹ́ lè máa <laughs> ẹ̀rín náà ti yé eyín bẹ́ẹ̀ yẹn so obìnrin nígbà tó máa ti ṣiṣẹ́ lọ tó ti ṣiṣẹ́ bọ̀ nígbà míì ṣe mọ̀ pé àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa ń retí látọ̀dọ̀ obìnrin pàápàá nípa ti iṣẹ́ ilé a máa ń retí pé obìnrin ló gbúdọ̀ fọṣọ ọkọ obìnrin ló gbúdọ̀ gbálẹ̀ obìnrin ló gbúdọ̀ nulẹ̀ ló gbúdọ̀ fọ yàrá àgbọ̀nsẹ̀ ló gbúdọ̀ ṣègbà ló gbúdọ̀ ṣàwòtọ́jú ọmọ dáná ọgbẹ́ so ẹ̀kọ́ kan yẹn tí ọkùnrin bá kàn sọ pé díẹ̀ ó ṣe má wọ̀ jẹ́ kí mi lọ dáná kó náà kọ́lọ̀ kọ́lọ̀ wá ṣe dáadáa kó mọ lọ́dá gidi bíi tèmi báyìí ah! obìnrin yẹn wò ó máa bọ ẹni ìyún nǹkan obìnrin tó láìkì iṣẹ́ mọ̀ kí ọkùnrin wà kó yẹ pé ah my dear jájọ ṣeré jáde kájọ jọ́ọ̀gì lọ jáde kẹ́ ẹ múra yín kẹjọ wọ kíìtì kẹjọ wọ kánvásì kẹ́ ẹ wọ pàǹtì tó wà pa kẹ́ wọ gidi kémi ká máa jọ́ọ̀gì títì ah! ṣé wọn ma yẹn máa lágbára ẹ ẹ máa wà bí táyé kẹ́hìndé ni ẹ àárín wọn ò lè rí obìnrin máa ń obìnrin tún láìkì ọkùnrin ok tí ní mi sọ yẹn ó ṣàṣẹ pé kí n sọ yẹn kí n sọ yẹn ẹ má jẹ tí n mú yẹn sí obìnrin tún láìkì ọkùnrin tẹ pé ó máa ń ṣe mọ ó máa ń gbọ́rọ̀ kalẹ̀ jẹ́ pé ó lè fún ní àìdíà jẹ́ pé àwọn obìnrin àwọn ọkùnrin míì wà tọkùnrin bá tí obìnrin tí ìyàwó wọn àbí girlfriend wọn tó bá ń ṣiṣẹ́ báyìí kò tiẹ̀ kò ní any impact tó lè tiẹ̀ dá sọ̀rọ̀ obìnrin yẹn pé ah iṣẹ́ tó ń ṣe yìí tó bá ṣe báyìí tó bá ṣe báyìí tó bá ṣe báyìí ọkùnrin tó lè mú eh, ìmọ̀ràn tó máa tún mú tó tó wà tó wà profitable ìmọ̀ràn tó yẹ pé atún atún atún atún wú ọkùnrin ìbéyàn lórí pé ó tó dé ni òtí má dé mú nǹkan báyìí báyìí or suggestion then obìnrin tó láìkí tẹ́pútà bá láti ibi iṣẹ́ ọkùnrin á béèrè pé báwo ni iṣẹ́ àwọn ọ̀gá ẹ̀ ń kọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ ń kọ́ ṣé kò sí problem ṣé gbogbo ẹ̀ ń ṣọwọ́n tó máa wà concern about their life obìnrin láìkì irú nǹkan bẹ́ẹ̀ yẹn obìnrin tún láìkì ọkùnrin tó máa ń fún lówó hmm, ẹ má wá sí mi gbọ́ o mi wá sọ pé kó gbogbo owó lẹ̀ o no mi sọ pé bá kó lọ kó lọ kó lọ fọ́ báǹkì o ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan wàá kàn wò pé díẹ̀ mo ti gbowó oṣù lẹ́nìí gbà ra kó tó bá wù ẹ́ kó dẹ̀ sọ́jú nù kò yẹ kó ẹ ti ra ọjọ́ sílé o ẹ ti ṣe bẹ́ẹ̀ o kàn dáṣì ẹ̀ o kàn fún o kàn dáṣì ẹ̀ pé ra nǹkan tó bá ti wù ẹ́ ah! obìnrin ẹ máa gbádùn ẹ títí ayérayé ni ẹ wo ẹ má pọ̀ ni mo ti mo ti mo ti ń padà bọ̀ pẹ̀lú àwọn àṣírí kankan jẹ́ pé ó ń jà ràn ìrìn àwọn obìnrin wọ́n ti jẹ́ kí n mọ nǹkan ẹ̀mí kan mọ́ ṣàbáyé ìyàwó mi ti rógò báyìí máa ń hmm, ó ti rógò lọ́wọ́ mi kó tó di pé ó rógò a máa tún sọ̀rọ̀ ju ju tàti nílẹ̀ tẹ́lẹ̀ lọ àṣàyèdè òkè lọ́ọ̀nà láti tún fẹsẹ̀ rajò díẹ̀ látọ̀dọ̀ DJ Shexy lẹ́yìn bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀rẹ́ mi àtàtà ni èmi dẹ̀ mo ní confidence nínú ẹ̀ pé àgbèwà débẹ̀ ó yá DJ mi àdèmùwà débẹ̀ àwọn obìnrin over to you olùmọ̀yìn tèmi káwọ́ padà sórí ẹ̀kànnì Orísun náà wàyí akínyìn sì ni ètò níbi tá a ti máa kí àwọn èèyàn tẹ́tí fi àtẹ̀jíṣẹ́ wọn ránṣẹ́ sí àwa fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orúkọ tèmi yí padà Victor Oyèbọ̀dé Ìfẹ́rótìmí ẹ̀ ní kọ́mọ́kọ́mọ́ abisari dé ìlú Àbújá láti kí Àgbékẹ́ Ọlátèmídayọ̀ ní ìlú Àbújá ẹ ó ní ká máa kí gbogbo àwọn èèyàn tó wà ní Orísun pé òun máa ń gbádùn eré wa pàápàá eré tí èmi Mhm. mo ń gbéraga nìyẹn ó tèmi fúnra mi ti máa present fóun like gbogbo eré àti ètò àti gbogbo tọ́pìkì sára mọ́ wá sórí ètò yìí àgbékẹ́ ọlátèmídayọ̀ òṣègùn láti ìlú àbújá láti rí yẹn wá bó ṣe máa rí gan nìyẹn lóde orísun akínyìn ní ètò bákan náà afẹ́sáré dé ìlú ìbàfò láti kí mrs bukola Fatoba àwọn èèyàn tiwa nìyẹn wọ́n ní pé ká máa kí gbogbo àwọn ètò àlọ́ tó wà ní Orísun tẹlifíṣàn wípé àwọn máa ń gbádùn ètò wa kí yín pé kàdẹ̀ tún kí olùgbọ̀wé ètò àtàn tó wà ní ọwọ́ bọ́tìn àtàwọn ẹ̀dítọ̀ àti gbogbo wọn wípé iṣẹ́ takuntakun ni ẹ ṣe pé ọwọ́ wa àtúbọ̀ máa ròkè ẹ ṣe Mrs Patoba bákan náà àfẹ́sáyé dé ìlú Ìkọ̀tún lọ́hùn níbi tí a ti máa kí àwọn èèyàn ti wa Mr Fuad yes Mr Fuad ní Èkó College of Management and Technology nílùú Ìkọ̀tún lọ́hùn ẹ̀ wọ́n ní ká wọ́n bá wọn kí gbogbo àwọn our teaching staff ti yunifásitì yẹn wípé àkún resumption wípé òun ò wípé i can't wait to see all my colleagues ẹ um, àwọn Mr. Fuad lóní kan bọ́n kí gba àwọn staff wọn bẹ́ẹ̀ àwọn sì ń ta yín kí wọn láti Orísun bákan náà àfẹsàlẹ̀ kí chairman ti Acview ẹ Mr. Ṣẹ́gun Òṣìdáìró àwọn the chairman ti Acview Raters wípé ẹ kú wọn ní kí gba àwọn staff gbogbo àwọn tó jọ ń ṣiṣẹ́ pọ̀ ní Acview pé ẹ máa kú ṣẹ́ ọ ìpè lágbára Ọlọ́run ẹ ohun mèremère tí ẹ ti ń gbéṣe ọlọ́run á túbọ̀ máa fún yín ní agbára àti okun àti ẹ̀mí òye àti ọgbọ́n láti ṣe ju bí ẹ ṣe béèrè lọ. bákan náà afẹ́sáré ṣe happy birthday fún àwọn tí wọ́n ń ṣe ọjọ́ ìbí ní oṣù march ipe lágbára ọlọ́run ìgbà ọdún ọdún kan ni ipe gbogbo ẹ ṣe ń ṣe rọ̀tìrọ̀tì tẹ́ ń ṣe gbogbo gbòyí tẹ́ ń kọ́ àwọn èèyàn lẹ́nu jọ tẹ́ ń ṣe gbogbo ẹ̀mí yín ẹ ṣe nínú ọlá ẹ ṣe nínú iyì ẹ ṣe nínú ògo pẹ̀lágbára Ọlọ́run ẹ̀ ní fojú sunkún ẹnikẹ́ni tí ó nífẹ̀ẹ́ yín àti tí ẹ nífẹ̀ẹ́ bó ṣe máa rí gan nìyẹn ẹ ṣe ní rápẹ́ ni àwọn ìwọ̀nba àtẹ̀jíṣẹ́ tí a ti rí gbà ní òní nìyẹn màá filẹ̀ sí ọwọ́ DJ mi Sheexy kó fún wa ní àwọn orin tó ga tó wà pa láti celebrate gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ báyìí ẹ DJ mi ó yá bá mi fún wọn ní orin tí wọ́n lè jò sí ṣùgbọ́n má yí kúrò ń bẹ́ẹ̀ o à ń padà bọ̀ láti lè continue ètò AkiiYin ń bọ̀ ó yá akínyín ní ètò lólórí kan ní Orísun bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò ìpadà gbogbo àwọn tí wọ́n jókòó tí wọ́n wò wá àdúpẹ́ lọ́wọ́ yín ojú tẹ́ fi wọ́n wá lágbára ọlọ́run àti etí tẹ́ fi ń gbọ́ wa ojú náà ní fọ́ etí náà sì ní í di fún àwọn tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí orúkọ tèmi òyípadà Victor Oyèbọ̀dé Ìfẹ́rótìmí ni èmi ń jẹ́ adẹ̀tí gbèrè àwọn ọ̀rọ̀ kan láti ìbẹ̀rẹ̀ tó pé kí ni à ń sọ̀rọ̀ nípa ohun tí obìnrin ń fẹ́ ẹ mo dẹ̀sọ́ lẹ́ẹ̀kan mo ní tí a bá ti mọ ibi tá à ń lọ ni pé ibi tá à ń lọ ò jìnnà àwọn ibi tá à ń yà ló pọ̀ ká ní ọlọ́run ṣe wá ní bí abí igbá tí a lè ṣí káàrí inú ara wa ni a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń ọ̀pọ̀lọpọ̀ èdè àìyedè àti àìgbọ́ra ẹni yé tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin àbí láàrin àwùjọ gan kò ní máa ṣẹlẹ̀ torí pé kí ni àti mọ bí ká ti mọ pátá fẹ́ ṣe èmi dẹ̀ mo dẹ̀ rò pé ó possible torí pé kí ni wọ́n ní tí ojú bá fara balẹ̀ dáadáa àárímú nígbà tí a bá fara balẹ̀ dáadáa tí a wo ẹni tí a pè ní olólùfẹ́ wa yẹn ó tó di pé a sọ pé akọnu ò fẹ́ sí ẹ pé nígbà a bá akọnu ò fẹ́ sí tán tá a wá gbéra wa sílé lọ́kọ láyà kò ní fi bẹ́ẹ̀ sí wàhálà torí pé kí ni àti mẹ́ta fẹ́fẹ́ ẹ̀hán dẹ̀ ní mọ̀ wà fún níwà ní jẹ́ kí ni ẹ̀rẹ́jọ rẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe yẹ kó rí bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí gan gan gan gan gan gan nìyẹn. àrẹwà sọ̀rọ̀ lóye kan amẹ́nuba àwọn nǹkan kan bíi mélòó kan tí àwọn obìnrin fẹ́ràn tó yẹ kí tó ń retí látọ̀dọ̀ àwọn ọkùnrin amẹ́nuba àwọn nǹkan bíi mélòó kan tí obìnrin láìkì kọ́kùnrin máa ṣe fún wọn torí pé kí ni tọ́kùnrin bá ṣe àwọn nǹkan yìí ẹ rí i pé àwọn obìnrin yẹn gan wọ́n kàn máa wọ́n máa wọ́n máa láìkì wa mi mọ̀ bóyá mi mọ̀ bóyá nǹkan tí mo sọ yìí bóyá ó make sense ṣẹ́rí tẹ́ bá múnú obìnrin dùn dáadáa tí tó bá fìlú wa tá a jẹ́ kí tó yẹ pé a gba ọkàn wọn ẹ rí i pé obìnrin lè gbé gbogbo ajé ayé yìí kó gbé lọ́kùnrin lọ́wọ́ ó lọ́n ṣe dá wọn nìyẹn ẹ má bínú ọ̀rọ̀ tó ń fẹ́ sọ ó lè dàbẹ́ ni ó lè fẹ́ jọ bí insult obìnrin wọn ò fi bẹ́ẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ wọn wọn ò ń ronú bí ọkùnrin ọkùnrin láti lè ronú jù ọkùnrin ń ronú wọn obìnrin once they love you they love you nìyẹn ìtẹ́ ìlú ni pé ó hard kẹrí obìnrin kó kó yànlè ó hard kẹrí obìnrin nígbà tó bá ti obìnrin ò lè fọkọ méjì torí pé kí ni ẹ tó máa ti tó máa kọjú sí náà kọjú sí one way traffic ni wọ́n. tí ọkùnrin bá mọ géèmù ẹ̀ play dáadáa tó yẹ pé ó ń ṣe ohun tóbìnrin yìí fẹ́ obìnrin lè lọ to the extent of pé kó gbé gbogbo gbogbo iyì tó náà ń gbé fún ẹ ó lè gbé lé ọkùnrin lọ́wọ́ torí pé bọ́lọ̀ ṣe dá wọn nìyẹn. báwo la wá lè ṣe ṣe léyìí ọkùnrin láti ní sùúrù dáadáa láti lè mọ bí nǹkan tí obìnrin òun fẹ́ kò tí ìyàwó òun fẹ́ kò tí àfẹ́sọ́nà òun fẹ́ àdẹ̀sọ̀ lórí àwọn kankan torí kékeré mo ṣe findings mi mo ní àwọn obìnrin náà láìkí ọkùnrin tó bá ní sùúrù tó máa ń gbọ́ wọn yé they love a listening husband or a listening hus uh, boyfriend pé mo láìkí òun farabẹ̀rẹ̀ ó máa ń gbọ́ ọ̀kọ̀ tí mo máa ń sọ yes obìnrin náà láìkí ẹni tó máa ń ṣeré pa àtọ̀ sí pé bí eré ọ̀dà rùmù o eré bí a kì í ká gbéyàn pọ̀n ká ṣe trópìlò ká ká máa crack joke ẹmọ obìnrin obìnrin náà kàn wá kí kọkùnrin ṣe wà lively yes ọ̀rọ̀ yẹn nìyẹn kí ọkùnrin wà lively ó máa jẹ tẹ́lí bí ẹ̀ tẹ́lẹ̀ pé ó dàbí ó dàbí èrè tó gbé kalẹ̀ sórí tébù ni mo bá fi náà ló máa bí ní o má tiẹ̀ jẹ́ fine ọkùnrin lè jẹ́ tú o ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan wọ́n náà máa ṣàwàdà máa ṣeré máa wà serious serious serious serious bẹ́ẹ̀ náà so pa ẹ ló ṣẹlẹ̀ tújúká wọn náà bá ìyàwó ẹ ṣeré ẹjọ́ lọ jogging hmm? ẹ kàn lè bóyá ah, sátidé kan twitter ti mi jájọ lọ jọgìn ẹ múra ní dání ẹjọ sáré láàrin wọ́n lè má jìnnà bẹ́ẹ̀ láàrin street yìí ọ̀túnbàdàwọ̀ ìrọ̀lẹ́ ẹ stroll out hmm? obìnrin tó láìkì ọkùnrin tó máa tó mara mú tó mọṣọ gidi wọ̀ obìnrin tó wà fashionable i mean ọkùnrin tó wà fashionable ọkùnrin yẹ pé tó bá kan àkọ̀pẹ́ lásán báyìí ah wọ́n máa dàbí ẹ̀gbin ni obìnrin láìkì ọkùnrin tó wà bẹ́ẹ̀ obìnrin tún láìka ọkùnrin tó neat ṣé rí gbogbo ọkùnrin kọ́ ló neat o ah! àwọn ọkùnrin mi wà ọ̀bùn ọ̀bùn ayé àtọ̀ ẹkùnrin lèmi náà mò ń sọ fún yín bó ṣe rí ìbọn máa bọ́ sọ́ọ̀sì sí báyìí gbogbo lè máa gbòdì kan ni hmm, aṣọ máa ẹ fresh ọ̀lẹ́ta máa fi tẹ́lẹ̀ káàkiri ni ọkùnrin yìí bó ti ń bẹ̀rẹ̀ láti tà báyìí gbogbo bàtà tó ti wọ̀ láti inú ẹ̀rọ fọ̀ àbí yùá sí sitting room tíyàwó ti gbá tẹ́lẹ̀ pé àwọn obìnrin yìí bọ́lá ti dá wọn they are they are neat àwọn kankan wà yẹ pé ọ̀bùn ni wọ́n àṣà wọn yẹn àwọn obìnrin wà ninety percent àwọn obìnrin wọ́n neat torí bọ́lá ṣe dá wọn dẹ̀ torí pé kí ni láti ara wọn lẹ máa fi mọ̀ pé ẹni yìí ó neat data nípa aṣọ ni o àbí gbogbo àwọn àwọ̀tẹ́lẹ̀ àti àbí tó bá ti rí nǹkan obìnrin bó bá ṣe neat tó lẹ́sìn mọ̀ pé bí ilé náà ṣe máa da tó nì kọ́kọ́lù kan wà torí pé wájú òun torí pé òun ní baálé ilé tó pé ibi tó dé tó bá bọ́ṣọ síbà kò máa ju sórí ṣáà ẹ sọ́ọ̀sì ó fọn síbí bàtà ó jù sọ́hun ẹ ó ṣé mo ó kọkùnrin yẹn ní jẹ́ pé ó ti dé báyìí ó ti gbọn bàtà ẹ̀ ń ta ó ti lọ kó sínú ṣúra níta máa ń kó bàtà sí sọ́ọ̀sì ẹ̀ pé ó sàṣìta nítorí òórùn torí ooru ó sàṣìta àbí bóyá ké báyìí ó lọ kó sínú omi ó fọṣẹ sí bí ò tiẹ̀ nífọ̀ ó sóòkì ẹ̀ ṣé mo kó neat kó tọ́kìn kó wà pa obìnrin máa ń láìkúrò àwọn ọkùnrin bẹ́ẹ̀ obìnrin like ìmúsọ́lẹ̀ kan mo ní obìnrin like ọkùnrin tó máa ń dáná torí pé kí ni gbogbo ah, so many things la máa ń retí lọ́dọ̀ wọn pé torí pé wọ́n jẹ́ obìnrin wọ́n gbọ́dọ̀ máa ṣe gbogbo iṣẹ́ ilé kí ló dé wọ́n wọ́n ń ṣe irú hmm, olùrànlọ́wọ́ lọ́nà jẹ́ wọ́n ń ṣe ẹrú ìtọ́jú rẹ̀ pé ọkùnrin gbà mí ó kàn lè wú pé ìyàwó mi àwọn òdìjẹ́ ìfọṣọ ẹ̀ lé ní kò tún tó bá rí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ fẹ́ fẹ́ ra yín ni àbí ẹ ti fẹ́ ra yín o lè káṣọ ìyàwó ẹ̀ kó sómi kó o fọ̀ kò sí tó burú ń bẹ́ẹ̀ o lè pé òkè ìyàwó mi ẹ ìwọ ṣe gbá jẹ́ kí n máa ṣàwo òkè bí wọ́n ṣe fọṣọ ẹ kí n máa tún bẹ kí n máa kí n máa kí n máa gbálẹ̀ kí n máa mọ́ọ̀pù jẹ́ n lọ fọ tọ́lẹ̀tì kí n lọ fọ bẹtúùmù tí mo ráwọn kọ́mọ́ ẹ̀ kó ràn lọ́wọ́ ó máa gbádùn ẹ̀ títí ayérayé ni ọkùnrin tó láìka obìnrin tó wà caring i mean obìnrin láìka ọkùnrin tó yẹ pé ó lè á ti pé ah sweetheart ǹjẹ́ ọ̀la tètè pé mọ́mí gbẹ̀yìn ah mọ́mí síbáwo ni àwọn ah, ọmọ yín wà òkè mo kàn ní kí náà ní ṣàlàyé lọ ṣé kò sí problem òkè o mọ́mí àti mí sin o jíjọ́ ní ká wá bá yín ṣeré túmọ̀ òun pè ya ìyàwó ẹ̀ ó ti àsìn obìnrin máa láìkì ẹ gan obìnrin tún láìkì ọkùnrin tó jẹ́ tó tún mọ́mọ́ tọ́jú so that nígbà bá bímọ tán òun wá kó gbogbo kátà yẹn kó wá kó lóbìnrin láyà wá bó bá ṣe obìnrin ò ní sùn lóru òun náà ló máa fún lọ́mú òun náà ló máa sọ ló máa ṣéǹjì eh, eh, diapers ẹ̀ àti napkin ẹ̀ òun náà ló máa ṣe gbá òun náà ló máa pògì fún òun àbí fídà nǹkan nǹkan kankan kọkùnrin tiẹ̀ wà pé òkè òkè títà ti mi ó ti ń ṣe ti ṣe látàárọ̀ má wọrí ìwọ sùn jẹ́ kí mi gbé ọmọ jẹ́ kí mi pàṣẹ fún kọ́kọ́ ẹ wá dìde kọ́ ọ máa pàṣẹ fún ọmọ yẹn while you are taking your rest nígbà tí obìnrin yẹn ń sùn ah ẹ sọ fún mi tí obìnrin wa lajú báyìí tó bá rí i pé ọkùnrin ó tún ti fa ọmọ ó ti fa pọ̀n èmi máa ń ṣe máa ń pọn ọmọ dáadáa bí àwọn tó ti fa ọmọ ó ti fa ọmọ pọ̀ wá ń jó ní sitting room bẹ́ẹ̀ ló ń kọrin òun fi tamborin àbí ṣẹ́kẹ́ṣẹ́ àbí kíní kan ó fi ń kọ́mọ yẹn léèsò òun kọrin fún òun gbé jó obìnrin máa láìkì irú ọkùnrin bẹ́ẹ̀ obìnrin sì máa láìkì ọkùnrin tó jẹ́ pé ó mọ̀ ó kàn lè ìyàwó yẹn lè ó lè ti ṣerun bí ó ti ṣe one million braids wọ́n pé tó máa fi gbé rìn lọ sọ́tún máa sọ oúnjẹ bẹ́ẹ̀ tú tó ti ń túrun tó ti ń túrun yẹn ẹ tún ta channel sí Orísun ẹ ń wo àwọn eré Yorùbá abẹ́ ẹ wo programu Akin ọkùnrin dẹ̀ ń tún irun ni pé ah sweetheart mi orí bọ̀bọ̀ Victor yẹn mo like mo ṣe máa ń present ẹ̀rín ní lásán kan ọ̀bọ̀ Victor yẹn ọ̀pọ̀ ọ̀run máa like obìnrin gan èrè rẹ̀ lábẹ́ má bínú mo ṣe rédú mo ṣe rédú ṣé kí ọkùnrin yẹn kó máa mẹ́fẹ̀ẹ́ kó yẹ pé ọkùnrin tó lẹ́fẹ̀ẹ́ ọkùnrin sweetheart mi jẹ́ jẹ́ massage ẹ mo mọ̀ pé ẹsẹ̀ àti máa rẹ ìyá pẹ̀lẹ́ àtàwọn ti lọ síbi iṣẹ́ jẹ́ massage ẹsẹ̀ ó wá mú grease ó fi massage ẹsẹ̀ yẹn ó fi massage ọrùn nígbà tó bá tó massage tátàrà náà tán ẹ tún ẹsẹ̀ ẹsẹ̀ ọ̀dà ó ti yẹ yín <laughs> ó ilé ẹ máa kí bó ṣe kórí nìyẹn nǹkan táwọn obìnrin máa ń láìkì fáwọn àwọn ọkùnrin nìyẹn ẹ jọ̀ọ́ ẹ̀yin ọkùnrin wa bóyá ẹ̀yin tí ẹ fẹ́ níyàwó ni ẹ lè dẹ́gbọ́n béèrè lọ́wọ́ ìyàwó yín pé sweetheart really what is your love language ẹ kí ni àwọn nǹkan tó máa ń fẹ́ kí ọkùnrin ṣe fún ẹ kódà gan ẹni tí ẹ ti fẹ́ra yín sílẹ̀ gangan bíi lọ́kọ-láyà ó lè bè lọ́wọ́ ìyàwó ẹ pé sweetheart bóyá mo pa ti fẹ́ra ọjọ́ ilẹ̀ ti ta sí díẹ̀ kí làwọn nǹkan tí ẹ kí n máa ṣe tí mi ò kí ń ṣe sọ fún mi náà torí mo fẹ́ múnú ẹ dùn á sọ fún ẹ ara nǹkan tó kùn tí obìnrin nífẹ̀ẹ́ náà ni bó ṣe yẹ kó rí nìyẹn. mo lérò pé gbádùn ìwọ̀nba secret ráńpẹ́ tí mo ti mú wá fún yín lórí ohun tí obìnrin ń fẹ́ látọ̀dọ̀ ọkùnrin yálà àwọn tó ti márì nàbá àwọn tó ti márì ẹ lè ṣàtúnṣe kò tí kò léètì jù ẹ lè mọra yín sí bó ṣe yẹ kó rí nìyẹn ẹ fún bí àwọn tí ẹ bóyá ẹ wá rí pé àwọn programu wa ẹ máa ń like ẹ dẹ̀ ti miss bí ẹ ṣe ń gbọ́ for the first time ẹ ṣe ń wẹ́ for the first time ni ẹ ṣe kàn sí wa lórí YouTube wa at Ah, Orísun TV lórí YouTube wa kẹ́ ẹ download gbogbo ọ̀bí kẹ́ ẹ wo gbọ́n àwọn programs tá a ti ṣe pàápàá tí èmi fúnra mi ti handle because àwọn eh, mo máa ń sọ̀rọ̀ lórí ìgbéyàwó láàrin ọkọ àti aya àti ọmọ lèmi lèmi specialize lè torí pé kí ni ìfẹ́ ló ti mi lórúkọ mi mo dẹ̀ láìka ọ̀rọ̀ bífẹ̀ bífẹ̀ ọ̀rọ̀ bífẹ̀ bífẹ̀ lèmi máa ń sọ ẹ lọ sórí akínyín Orísun akínyín lórí YouTube kẹ́rin wọn programs tí a ti ṣe ẹ máa rí i pé ẹ ní regret yẹ ẹ afẹ́dúkọ́lá gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa ní òní láti aago méje tí a ṣe bẹ̀ títí di saka ẹ títí di àkókò tí a wà yìí ẹ ẹ kúrò níbi tí ẹ wà ẹ ń fi ẹ̀mí bá wa lọ ẹ ń fi ojú bá wa lọ ẹ ṣé gan adúpẹ́ adúpẹ́ pé òkun ẹ ẹ tún lè bọ̀ ẹ tún lè darapọ̀ mọ́ wa lórí Instagram lórí Facebook lórí Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ at Orísun TV ní bẹ́ẹ̀ ni bó lè jẹ́ èmi náà lè fẹ́ bá pàdé èmi náà lè fẹ́ bá dọ̀rẹ́ pọ̀ Victor Oyèbọ̀dé ni mò ń jẹ́ lórí Facebook lórí Instagram at officialboyalinko ni àìbá àmọ́ bóyá ẹ wá fẹ́ ṣe ayẹyẹ bí ẹ fẹ́ ṣe wedding ní anniversary àbí nǹkan kan tẹ́ ẹ̀ ń wá MC tó ń dángájíá ẹ ṣe gbé mi láago ẹ kàn sí mi lórí Facebook yẹn pé ah a fẹ́ ṣe wedding o èlò ló máa ń charge ẹ̀dẹ́ rí pé ẹ máa gbádùn ẹ̀ ń tẹ́ ń tajà náà tẹ́ ń wá iléeṣẹ́ tó máa gbé ọjà yẹn lárugẹ ẹ kàn sí wa lórí Orísun lórí gbogbo platforms wa kẹ́kẹ́ ká mọ ọjà tẹ́ ń tà tẹ̀lẹ̀ fẹ́ kí abáyé ń pariwo ẹ̀ fún aráyé gbọ́ ẹ̀dẹ́ rí pé wàrà wàrà wàrà lẹ́ẹ̀ máa tà bẹ́ẹ̀ ni àlejò bẹ́ẹ̀ lọ lórí ètò tí ò ní mọ̀pẹ́ ti gbádùn ara yín ẹ̀ àtún èmi ní màá wá ẹ̀yin ní màá bá lágbára Ọlọ́run àtún máa bára pàdé ní ìgbà mìíràn ó tó dìgbà mìíràn tó dìgbà náà ire o ẹ máa ṣe jẹ́jẹ́ o ó dàbọ̀.